moko ka kya kya kya fau nyeli ko la na ka gya dike gono gono la nyeli ke ke mano ka e ka yeri be kana wo nyeli asebe du nari tripie tane le nyol ena kan me kana wele hai be dambolo nyeli asera bolo den du nari nyeli sanke nyeli le burko a burko infa kwatini burko tonwa kwa isina wa gewa awirin bi ke simpi o gbala ka linkonu lei a nyeli a ge ke ese kana faw a doba kama no limmi ka tela nyelieri nyeli a sera ba karantu na hoba ko gero golawa bale doma fesel bale migila ya ke kor ko hew bola le zele ke gira lo ko bane wona keleli akoy e kam dal zele duma kala bako lo gbor gbinkring wa mani geti dan ko ko lo ko titi kori lo fau anyelel sanke ko gi kelmo gballo ho safitani to gilar tani to domaka mogo mogo law domaka le fesilier yo domagi kelmo ke kai e sandike le gilar baba ka to brandike yo le dike domagi kelmo ke ye girage kelmo ke sang molo wo maya ba kule fi la dandike ko kam dalisele domaka lo aya ne ewowa ko bene igila lezele wa make bo ko te ko riwa muwa make boa bekel bane uke ko bane o isin gulawa ka ko bane o isin e e fida le ko dawa gono ene bi sera manu hi pe le lo kono bilal zele nyeli sanke bur ko pe ko isi e du zele i kamba ko isi ino kanti du nari nyeli sanke nyeli le burko a burko in fa ko atini burko tonwa ya kanwa bala ko atini burko tonwa ka isin wa gewa a wurin duke simpi ogbala ka linge ya kanwa a nyeli agike sikano few adwa ka mon limikati la nyeli zela kwa isete ho karampe cha cha cha cha cha cha mako ese ka tini burko ton mo nyele solo sanke maka tini burko wa le nyele ya tonre atene asase i kamba tonre ke nyele ya tonre duwalo atene asase le go gekele mo man hima ese ki akare agonare mano golaka sifa le kolo ke wirindi ke dikeyo wirindi ke lo simpi burko fe kolo pen kokol ke i kambale tele hakumi ye kpeŋ a kembele ke dokari ko ana ke gudumbi kelo kpeŋ a gula ko la ale si ko yi e do kote mana ye kanowe e tonde le gila le zele ma ye kpeŋ i gudumbi ko ilaw ko bene ila ale si ke gula wa ka nyobo kana ko gula de tonde duwanu e kan ababule manu ma ye kpeŋ i kandu i kpeŋ i kambala le zele nyelie ko ke gihel masan ma ngolo ina ti ndu naari gbala kattani tiripi nyor nyoor kput mekaran kele ha ide a burko en fa ko atini burko tunwa fa isini wa gewa a wurin bike simpe o gbala ka linge a nyeli a geke isikan fa adbake mon limi ketila nyeli eri ibolo ko hen bakaran tunal ko bako gea isifa burko eri duwo le tonre duwa fa e kango kiakare e kan ba nyeli tonre duwa lo e kan bikina de ke tonre tonre duwa bikina tose hello leko ke kpe go le kpe gori tɔsɛ lɔni kɛ sowa bi hina toori ŋmɔlɔ hin sɛbɛri atoa mi asase le go bona gbala kɔ asan kinaari toori du wala mi ka kɔtini gaa gima no gaa kuro maali yɔ o hɛ kɔrisi ba kɔni o maali o yɛlɛ kaa kile nu ɔkɔ la ilẹ̀ nfala kɛri wa dukɔ nkekele poko ti ale o kɛ kpe yɔrɔ ba kɔ le sasi pura lɛla sinkɔ wo maali o le law le ko je gi kelam pokut ke le law le ke ga gi ga na shanar ke la kon ke lango wi ke wala ofin le webo seti le law le ko le zeira bo bo na cho ngira kono wi wi sa no ti le yefi ko fi ke peti mala ko mala ko ase ko ti yo to pe ngira ko re holo nyele sankete golawa ka nyele ko ke gi kelam fawo ya gise bido dunar balaka tane terapias sarkut mekaran kele hai anyele la gola wa ka ko gola akwa ko gola gono yo hela ine ma ho bakaran tuna al ko bako igisi wa nyungo dike akwa ka bita nyele lo wa alama bulle gola ka bana fiyanu ya maka gi kalmu gola wono fana ko no mano wude ke wele la le hubeke la webo wani mon we pil pil ako kai wada maba lampa ko la a a gola ka gono be kanan po igi e ki akare gila nyeli an ko la dik kaa dɔmaka ko biri o haya gbɛnkɛrɛn awɔlɔ dabali zekoye sekore haydun wundi ke kpe gbɔya keke liba liba liba wani gbɔ mi por gie mai ne wa bakun mi timo mi bani wurin biko no ko a fɛw kɛ kan bɛ kore dikɛ wo kɛ bari siri kɛlɛ waari bakun wi wo daa la ko kai bakun ma ya lele ne wara mɔlɔ le nyeli bola lɔ ko ha gɔlawa ka akɔ golari wirin bi ko wirin bi ke k'a gun kan bɛ dɛ galo yɔ wɛ bɔ tima bɔ kɛ kɔdu mu wirin bi ko daa kɔ gola mi baa kɛ maa dɛ kɛ ka di le wirin bi k'a gun kɛ gun kan bɛ kɔ kɛ ka hamza nyɛ lele wa wɛ giya maa gola kɛ buru ko kɔtɛ kɔnɔ ko kpe kɔsan kɛ mɔ ye nyɛ bolo mako mako karan pe bɔ a sɛra a bi maa bi din gana kana wɛ de le gila mɔngɔ lɔ nyɛ li kɛ panan tɔ sɛkpɛ ngene xenne sinkon gun kambe biriti ko gila zele nyungo amane gula amane gula wa bale ke kpewa ido nyungo himbu yakene dumaka wo yo anyere kpe ko gie ko gila zele domaka ko eke sinkon nyungo beni adeti kwatanke wo a domaka la hekene nyelel to pananga ko gigel mo tan tan tan tan fawo mamlo gula ka kpe ko si ko dudi ke kpewo lɛ nyele fa kɔ bihi na fa tɔnre du wa fa gbogbo alɔ nyele du kɔnape kila penga fɔra kɛlɛ ka pira kɛ aduma wolo ko tiri kɛ bido du naare gbalaka tani terepiɛ na mɛ kana kɛlɛ ha ye kɔlaya a nyele ne ma na gɔlawa kɔ kɛrɛ hokpeni ke nyoor gɔlawa ko boko tani wuri bi ke boko tani ti, yanni ɔ mawolo ko tɛr kola ko namanu gulawa ko kere gulawa ko du ko ket zira ikigila gulawa ka koda se kuto awani nyungu sama mo nyano ala gulawa ka kere kpe ko kpe nike nyo gulawa ka boku tani wurin bike boku tani gagi mo ke leb hwe dike domaka la gulawa ka ka anake se kutu domaka bil hika gira tani gulawa ko niyeli sanka ko kere dike ha wele o ho sere bi dike kia kar kelele ho karampiye bi kia kari gulawa kala bi ke gwati gulakal bikeniti gikal mo mana yiti nduma kaje nduma ka ko bene ude molo nduma ko no nyeli sanka ko tikori nduma ko kili a kilia imiwo gila ko a kilia imiwo ha kama nduma kama dang wo yaw yar pare la ko ka yaw yar ware ke nyeli sanka ko he lebin ke no liba liba la ko kay burburu ade ko sanka yo nduma ka ko dang ude ko kam dal giralo yalla bona mo la ko karam pibi lelo ko nyeli ke few ko hekere mbekel ko tita en hekere mo monyel ko ka pen ko kere kama sanke wa ger kele ko ngopi gigal mopo ne e, e ne da bu ko nyungol ko titi ma kan wete ni gika ka ke nyeli atene kela kan wa kokol ko titi za be kara nyeli asera de du nar balaka tan terapi eto put me karan ke le hai a nyeli bula golawa ka girare ho bula wurin bike domaka akembere keyi hakumi eduker ko ke gira tani mala malakuta gira kutani no ene holo kola le dele nyele bula golawa ka girar ko bule wurin bike doma ka kembere ke ya kumi yedo ker ko ka giratan yo le ga ko se ba ko mbei bo se ba ko kya kare bola hakumi ye akembere ke dokare mala bo ke karampi bo agilo no habo hiagum mo nyele sanka golawa ko ka kam dale zele ko lawlaw wurin biko ko dere nu hala ke ko ze wurin gbari golawa ko gbari hin benne kokol ke gadal zele na do ler bon ke si binu wuri he benne pare nyo nyo loin feo do maka yo wura e e e grar yo ya feo tanelo nyor ke gira kore kholo bani nu burko le nyel tare ya sonda ko he sang yo de kada nyel ya sebe du na re tirpie tanto tanele to san kut ye <laughs> ida me kadan kala hai nyele la ɔwɔ fa xɔ be ne nyele bun vane kpala hɛn vane akɔtɛ ne nyele bun xɔ vane kɔnɔ wɛ ɔkɔ esi taare wɛ esi natrɔ akɔ ekɔ kɛmɛ gɔnɔ a nyelie a nyele bunu vane ɔwɔ nyele bɔlɛ ke nyelie akɛmɛ de ke hakumi yɛ dokɛre kɔ kɛ kɔ a nyɔri ke gira bakɛrɛ ntuna la kɔ ba kɔ ɛnu kanu kɔ i lori ke tɔn e kan ke legi kana nyor ke gira kware nyele sanke geke le deke nyele ti okono isi bakuno burkori ko banke do kati we tamporo ko ilake ya ke ni we ke oro file gu file yiwo ah nyele le ilake fi ya ke ni kolomo boke buru boke wer burko anatiro lakai wo fi we okoti nyele le wer ke kofi ko de we fai daw daw bele benamo bike wo le ni nyele ke kori pe engele kere nyele aboro e few e ha nyeli ko bo le ka gumbo no ko ke ten e few ya few he hekere san ka gira kore yo kholo ko koleti na folo awon fa burkori kola leze le yete bla tan leze ya ka san gugbalo nyeli lo ke pananga dikke kola ke pananto se e kanya ite e be kara nyeli asebe de du na ar gbala katane terapia tambal boro le boro put ever kam makaran kala hai anyele vil ko sete hola awan fa natro hitale ke bukka tani le zai burko sang akwa ko kema gono ye hobule kwen wa ko burko hobule awan na fal awo kwana mane he kare ko tunye no bakaran tunala ko bako ti buruk ti ta ho wa mani yo buru tita ko ha fe ko banke ko ke na folo ako cha cha cha cha cha cha cha lesi hon nyele haya bla ko kolle ke ko la le zele ti bla tani akota ko kan ko tenike ko ya ka ko no boli ba ko nyele ho ya ko la je buru ko bala ko ko kwen wo ma bele ko ya ko bala buru ko enesi ko bolu silen ila taria a a hale ko kam da le zele buru ko wala le zele ko benne ga ko ka ta Positi ती अकोले देऊ दे खंयची काय आकपारी आई बोको न्हू गोऱ्यांकाची गोफी लोक यानो ngelila haya mo ka bla ako pe ko ka ngeli atenike ko kan ya haya no mo gigala mo fe ko ka atenike ma ka mo nyungo tani mo lo kesiri ngeli atenike ri ko baldi wa gigala mo ngeli sanka ko hayo bore ayi ka te bla tani yo ko ha bla owo ko la le zele hiti bla tani hiti bla tani he ze akwanya ka san ko kwanya ko bo ke ke burko bikara nyeli asebe ido du na ritripie tani kparwa le tani le ala dan kparwa le sar ako vir ko ser kola mburko ze haya fula tari isi biuri le isi no ya biu le di bala bala hi fule nyebi isi no ya biuti ako ako e kama gono agono lo burko ke haya kofu isi biuri le ko abiu adi wo fu isi biuri hiã nyɛ wonu hiã bɩ balabala a nyɛle ni mana hĩ kɛrɛ xɔ dũu yɛna a kembr kɛ vir ko yaa kum ye dokɛre xɔ kɛ kaa sãr kɛ giraare nyel yaa boolu bakaran tuna la xɔ ba kɔɔ lɛ ɛnɔ esese wo ima ɛkanɔ e nyele sãn kɛ de wɔ isi biuri isi biuri bala bala bala xɔ sãn kɛna hayɔ hai biu lɛ gikɛlmɔ ne ɛkɛne e fɛw gikɛlmɔ no iwo igi fɛw nyele la hayɔ hiã ɓɔrɛ wo tɩ yã biu baka fente ko fento weti baka fo ya fo weti wum munde ka bi e ko ladan bi ko mi ko ko hayo belwo ya ma dille le fu ko lam kana ko kai pi ya ya si u wa ma wala be nunu soru wo po soru wo dimi bola bana pete ma wala ga gi mo biti ka si ko no kun wala la na gun ri tinan wo mbe pa bangala ba kawo no mala ngele sanka gi kalmo ko la hayo ko abare bala bala lokona ngeli sanke few hoke ben keyeno co kaɓareno ko haye weyatiri ke ako ke dosiri ke kpewo ido gi kelemu fuwo ledo nu fotoro bo ledo nu gagi mamulangidi wa hale mano ko kesanan pe ko gani ogila ngeli heɓɓore ngeli ngeli heɓɓore ngeli ka keke gi kelemo waro ba ledo si go gballo ngeli lo ke kori lebe ke lo ko titi anyele sanka ko dewo le ko ge kala mo kayo mo ko la zale dele nyungo le benne atoyo le ka ke kodile wa mo di la ko keti gazale dele na do ke wudo di wi akade de wi ya zanya fasi kono gwa grade o fala wala ala wi sisi le ngmenni be ya won de kala be ka ge kala mo loti di ka kam da de wala ha yolo wa le pra ko do le ngeli sanka e wa do oko gazale dele na ke bo le fala ko bene wudni ga ke wo oko ni wa la kongo ken peru ka ya fel nyansere ala ni oko ba ke kan ho de dama be nyele ya bolo le ma kono ko kori mbeke lo titi anyele lo sanka kwa dewa kwa habi ya mo nyele korbi hake mo nyele ka pen kwa nyowa nyola de kokol ko titi bela kwa hayo kwa habi bul ko ke fe ko la lizele nyolo bene ake bul ko ka to se le abiloti bi ya nyele agi kele ma sanka wa mbeke le igbo ka gunre mano kwa mo nyele no no kori kya kare kokol ko titi ko sanka gi kele ma kwa habi labi ma dio lɛkɔgi kɛlɛmɔ hima dan kɛbiri eniyan a senkɔni wugila le zele koro kpe lo woke kpe gbɔ mana woyi kɛ e gaa kperi ye wala gaa kpɔli yɛrɛ boke tel kewu dɛ a gaa zɛyi a suke un mm. xɔba kɔ k'a kɛ bɛn ni wa dɛ woke kpe gbɔ mana woyi kɛ la yira la ma pata wa dɔgɔti di mɔŋ lɔ nyele kpe ko gbɔ bi gun du du du du senkɔni k'a san kɛbɛ wa gikɛlɛmɔ ni enema fɛw nyele kpe ko san kɛ kɔla kɔla kɔ laale si kɔ san kɛ nyɔɔ ka kori lo khotiti ako ver khwa ko gi kelmo le ko na mo adoko le hayo yiro tantang yiro na ma ma bulle ko ni ka ya yiro po po labana aya kulti agi ya yiro kya kero ayo ko kam dale sele na ma gbal bena akasa ko bobulle na gbal labe yo gadal na do e wone gona ahehe yo e ful fata ba no mo yike ful ko e ya fau le nyungolo ma alalo bla alal ya yiro tan tan le nyele lu kwe ko anyungo bla ko karampion ko la abule komo abiyono da nyele ke kori ko la ke zaw giye ko ke ber nyungo ka ke za guni wa dame ke akariwa e ko ko gunolo ngadal na ko ti wo ke ni mano ni wo ke sun anyo ka ko ke pude ko poko den ke mano amabo ke sun abo a amabo sun ko ka poko da ni wo adele amabo Nyɛ kɛ sun anyo ba pɔrɔpɔrɔ ye denke mo kpankpo ke dume bo nga doke ugila nyele ke berbo wo ma de ke ti biwe bakat ke kpankpo bene all le ila e wela ama kore ko he fe le nyele akede le e ko gi kala mo he ke agewa nyele korbi bena holo ko hetiti lokona ka ka hem banga bena ka ke de ka ke le ko dan nyobo ki akaribu e ha nyele ka bo e for nyele le gila le zele nyele le ke ber nyobo ki akare nyele gbal ngelie duxɔ nampi kai desi kili kai desi kai nampi kɛ bɛsikɛli besike mo nyelie ka mo aŋolo kɔ nyɔ kɔ bɛ ni nyɔngo siyɔ kan lɛ dunu nyelie le wosu ko mo aŋolo ko ti lɔgo ni nyelie kɛkɛ fɛw ka go naare kɔ ese kɔ kɛrɛ kya kya kya kya kya kya kya pal pal pal pal pɔl pɔl wɛgi kɛlɛ ma intiri kɛ hɛn ŋmɔpi a wɔw ti hɛn kɛrɛ dike o hɛn fɛw hɛn kɛkɛ yɔ doro wala kɔ kɛ a ka lɔkɔ ŋmɔpi yɛlɛ hɛn fɛw hɛn mɔnyere xɔ kɛrɛ kolo ko titi gi kɔnɔ kɔ sankɛ kɔ hɛ kɛrɛ kpɛ ikpe lɛ ŋgbɔ bipo ne yi isi no lɛ sasi de kɛ eno kane kɛ xɔ gun bɔ no kɛ dan tan tan tan tan fɛn lɛ gun bɔ no bi sɛ ɛrɛ baa kɔnɔ xɔ dun kpɛ aradio yɔ kolo bi ti lɛ ɛn kɛ bi wɛ bɔ ɛlɛ bi ka bi sɛ ɛrɛ ti baa kɔnɔ nga dali na do dewu dewu nye bo lɔbɔ no nyeli sankɛ kɛ neɛ lɛ gila le ko kori a kɔha nyɔngo we zogi kɔha no we gana gbalaka kɔke ake nama ake beka gie yo sin kɔnɔ ɛ e, gi kɔni kɔni no bahin bu koke sei fili lo ko ti ta nyɔngo mago na ra ko balti wa ko ki kalmo hin apana nga po hin denke bula lɔne ke sami kambire ahabi lo legira tani dukɔ lɛbi ma lɛn yaani himanga ya nyeli abaka akawudoke ni wilya akawudoke ni wilya akawudoke ke? abrahare abraham kanyeli atenike akawudoke wa abrahare deni kangalo kere ko denke de kama otiu gihela mo few lela na keke kiaka le kan ba e kan bale sele akanyeli atenike le kanyeli atenike ko kola kere nyeli koro bi kan atenike nyeli koro gi kon ko tanke few ko gi ko ko forye gonola oko buruko dilo guno kɔ habi few ga ma lapananga wiya milie wawa ko gi kono wo ko fi few langolo galo toye wa aw wenyungo babo pe fonyele gaji mawlo abakon bitibolo hoteni bitibolo bipori zilo burko isi du zila ko ese anyele lo teneke ko sanke azila ko ese ya ko la lezele burko isi ko gosan ko ese wurimbika miye hatini burkon wa malo kade khoti nor ke mongo jilo nyele ke akola sanka gikela mo femo kwade kola ya kwa seran lo kwa lalbula ahi sanfeo e nyele lo ke panantose gunulo sar ke mongo ankolo hanaful owo Boro gboro bula kola hiti bula lelo zai burko ko san ako kama gono nyelilo holo dike kpokpo dike gogba lo gogba lo few le nyelilo eti gumba few le nyelilo malo naka bibi ko ya bekel ko titi anyelilo ma kolle na fol owo le paro lela lezele i iti bla le yide kan ko atenike leti ko bla ko gono ko ade ko la ya hogu mokolake panantose hovir kokeno lokono sankeyo few kolake kobeni hikan kwa teniki kolake tose gunu toke bibko ankolo tunde ke nyelie le akolo ma gigi kele mo few kya kya kya kya le hikere mo ye kwade kola ya nyo tana tunike sin nyelie wegi tania infel ke nyo tania tunike wegi atunike nyelie nyelie non kwa to latifelle kolake ko bani e kan yari kolake ko bani e de ko agun e kan ha tenike siri do sirkeleti i hitole hangeli ngel ko apen ko fasin re faw we geti ko mala na bero le gun he dan ko alfa le zai ko gun hi goku ai la ko isi le ngeli ko ko lebi ko la wo kebe wo kebe wi pidi kele ko bokol na isuku ngeli kebe ngobo ko ke ga kemida le dele ilobon itene le bolan le bero iwa munyeli lo ma toyi kɔlɔtɔ yi de kɛlɛ ya kɔɔgi kɛlɛ mɔ yama yi de kɛlɛ tɔ de kɛ bɛti kɛlɛ bɛti ke kɔkɔ la kɛ e kan tɛ ni ke lɛ fɔri ye li mɛ wɛbɔ ɛnɔ ma ezawusi bawɔ bawɔ bawɔ fɛw eto nɛ kɛnɔ legila le zɛlɛ woke tɛn se woke lon se wolɔkanu tɛn woke nkɔkɔlan sa ibi ye wolɔkanu tɛn yolɛ kango legila nyeli a sɛrɛ sɛrɛ baa kɔnɔ kɔkɛ nyeli ko